ohun tí mo bá tí àwọn àfa ń sọ lọ́wọ́ ìbá pírífà pé kémi náà jókòó kí wọ́n máa sọ yóò lọ ọ̀rọ̀ bíi pé eh, anídìí ẹ̀ ju ọ̀rọ̀ alìsílámù wọ̀sàkọ́fà lọ bọ̀tí kọ́ dàbí ìgbà tí ó yẹ pé èmi ni mo wá da ètò òru ọ̀dà wáìsì tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ nìyẹn pé a ah, eléyìí tí wọ́n ń bá wa sọ yìí òun lè bá jẹ́ kí kí wọ́n máa bá lọ lódodo torí pé ní ma yata'allaqu bi umuri al-i'tiqad gbọ́ntọ́ bá ní í ṣe pẹ̀lú bóòlù àdìọ́kàn yẹn ó ṣe dúore tí ìsìláàmù yẹn ò ní mẹ́hẹ wàláyé ó ṣe pàtàkì púpọ̀ torí pé ní òun gan ni aṣlùdì ìpìlẹ̀ gbogbo ẹ̀sìn lẹ́rí tí wọ́n ń fọ́ sí wẹ́wẹ́ fún wa hàn èyí tó yẹ pé níbẹ̀ yẹn fi ọgọ́rùn-ún ọdún tó fi kírun bọ́fẹ̀ gbẹ̀rún oṣù gbààwẹ̀ gbogbo ní tí wọ́n ń wí fún wa yìí tó bá ti yẹ àti ìrun àtàwẹ̀ tẹ́yìn fa ìmọ̀ye ọdún àtòṣùgbà ọmọ nítumọ̀ ẹ dákun ẹ jẹ́ á mọ pàtàkì gbogbo bí tá a bá ti rí àǹfààní tí wọ́n ń ṣàlàyé fún wa gba nípa ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid kọ́lọ́ńkọ́dà kó san wọ́n lẹ́sàn dáadáa kó sì jẹ́ kí ọwọ́ náà la ká ìtiwa náà kọ́ lọ́n kó sì kó wúlò fún wa. Ah, al-islam wa kí ni ìsìláàmù àti ah, alhamdulilayi nígbà tí wọ́n kan tó gbé microphone fún mi nísìnyí wọ́n ní ìsìláàmù àti ọ̀làjú because nkọ́kọ́ ń wo pé kí ni yorùbá tá a fẹ́ fi tú àsàkọ́fà bọ̀dà àwọn gan kọ́ wá bẹ́ẹ̀lì mi pé kí ni islam àti kí la pè because nínú ìwé tí ọdọ́wọ̀ mi wọ́n kọ́ lárúbáwọ́ ní alìsílámù wàsàkọ́fà wọ́n tún wá kọ́ lóyìnbó sísàlẹ̀ pé uh, kí ni wọ́n kọ́ islam and civilization wọn ò kọ́ yorùbá rẹ̀ sí i wọ̀fẹ̀lúwà sẹ́yìn ni pé àsàkọ́fà tùtẹ́rù jẹ́mu the culture tábàfẹ́ tú sàkọ́fà culture là máa ń pè tábà tú civilization là pò ní kíni alḥadọ́ra ọwọ́ àdààmú làákàyè ni pé alḥadọ́ra la fẹ́ sọ ní àbí àsàkọ́fà. So bọ̀dọ̀ alhamdulilayi wọ́n ti wá yanjú ẹ̀ nísìnyí wọ́n ní ọ̀làjú ni bí màánà alḥadọ́ra bí màánà alḥadọ́ra bọ̀dọ̀ méjèèjì ní ó jìnnà síra wọn lidhalika yuqal kullu hadaratin thaqafatun wa laysat kullu thaqafatin hadaratan gbogbo ń tá a bá pè ní àbọ́ra ó kó sàkọ́fà náà sínú bọ́fẹ́ bóyá pé ní kì í ṣe gbogbo ntí ọba jẹ́ sàkọ́fà ló lè mú tuma kíni lọ́wọ́ ó lè mú tuma àbọ́ra bí ọ̀làjú lọ́wọ́. kí ni islam sọ ń pa alḥadọ́ra awo sàkọ́fà ọ̀làjú òde òní. àdínú ìsìlámì ẹ̀sìn wa ẹ̀sìn ìsìlámù tọ́lọ̀ ń fẹ́ràn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú míza ìsìlámù ni pé dínú mutakamil ẹ̀sìn tó pé tí ò sí nǹkan kan pé a eléyìí ló kù tí ò sí lára ẹ̀sìn yìí ìsìlámù dá sí gbogbo ìgbésí ayé wa ó dá sí bí a ṣe rí ayé ń bí ìtaàgbé ayé ń gbé rọrùn ó tún wá dá sí bó o là á ṣe bá ọlọ́run ọba pàdé pẹ̀lú ìyọnu rẹ̀ lálùkìyàmà tí a rò oore tayé ń bì yìí tí ó sì ní gba oore ti ọ̀run náà òun lọ́fà àtẹ̀rí táwọn àfáàfi ronú parú tọ́pìkì pé bàbá ń sọ̀rọ̀ tàwíìdù fúnra wa ń gbogbo ògbà tá ń sọ̀rọ̀ ìbáàdà fúnra wa ń gbogbo ògbà bẹ́ẹ̀ lómi nírú tá a ti ń rí lónìí pé ẹ̀yin àfa yìí dénú kí lọ́ kẹ́sìn ń bi eléyìí tá à ń wí kí ni èwo tó lọ́kàn ẹ̀sìn bí òṣèlú ẹ̀dí ẹ̀yin àfa èwo lọ́kẹ̀sìn bí ọ̀rọ̀ sáyẹ́ǹsì ẹ̀dí bóyá lójú káwọn àfọ wa ronú pé a bàbá tún wà ń àkójọ wa báyìí bàbá ń bára wa sọ̀rọ̀ ń pa kìtì ẹ̀ ní ìsìláàmù ní í ṣe pẹ̀lú alḥadọ́ra awùsàkọ́fà ọ̀làjú àti kò sí ti o burú mbẹ́ èyí wọn ó jẹ kí n tí ọba mọ̀ tẹ́lẹ̀ yóò mọ̀ mọ̀ pé ní islam yàtọ̀ fẹ́sìn àwọn kan tó ṣe pé ní àtú ma li qaisar li qaisar wa ma lillahi lillah ẹ̀sìn àwọn kan nìyẹn àtú ma li qaisar li qaisar wa ma lillahi lillah pé ẹ fún qaisar ní tó jẹ́ tiẹ̀ ẹ sì fọ́n náà ní kíni ní tó jẹ́ ti ọlọ́run. أما نحن في الإسلام فإيماننا أن كل شيء لله èyí táwa mùsùlùmí gbàgbọ́ ni pé kọ́ ìsọ̀rọ̀ gbọ́dọ̀ lóhun ní nǹkan kọ́ ìsọ̀rọ̀ ọba ọba ilẹ̀ róòmù jọ sí ni wọ́n ń pè ní kọ́ ìsọ̀rọ̀ gbogbo tó bá jẹ nílẹ̀ róòmù ní jẹ́ kọ́ ìsọ̀rọ̀ àwọn ọba tí ń lo ayé ń gbà yẹn àwọn super power àti tí wọ́n nìyẹn àwọn ni wọ́n rí bíi amẹ́ríkà tá à ń rí lóde òní yìí àwọn ni roman empire ẹnití ń jọba wọn ni wọn ń pè ní kíni kọ́ìsọ̀r gẹ́gẹ́ bí àwọn eh, alfaris dawlatul furs àwọn persian àwọn ní super power tó sì kejì àwọn róòmù ń jọ sí olórí tiwọn ni wọn máa ń pè ní kẹsọrọ gbogbo wọn lọlọ ní kí islam tẹrí wọn bá àwọn super powers ń dààmú ayé lónìí náà islam padà di orí wọn náà ni pẹ̀lú ògbó ọlọ́run àdéhùn ọlọ́run ọba ni àmọ́ kí ni kí ni òjẹ́ ká déhùn yóò ti ṣẹ́ dìísìn ọlọ́run náà ṣàdéhùn wàlánùmákìnnánà lahum dínahum wàlánùmákìnnánà lahum dínahum allazi irtabọ̀ lahum. kí wàá ní májẹ̀mú ti bẹ́ńbẹ́ ya'budunani la yushriku la yushriku nàbí iṣẹ́ yà bẹ́ẹ̀ bá fẹ́ ńgbà tá a ṣàdúrà nísìnyí pé gbogbo àwọn super powers ayé ọlọ́run tẹ̀rí wọn bá fún islam gbogbo alásàmì bọ́tà gbàgbé pé ọlọ́run fi condition kankan lẹ̀ kí irú ètò wáyé ọlọ́run ló dìgbà tí tawhid wa irú yìí táwọn afáàn sọ kí n tó dé yẹn ó dìgbà tí tawhid wa bá dúró la yushrikuna bi shay'a tí ò ní fẹ́ bọ̀ kankan mọ́ lọ́rọ̀ wa níjọ́ táwa bá rèdí láti fulfill condition yẹn ká má níyè méjì pé ntọ́lọ́run wí ọlọ́run ò ní sọ̀rọ̀ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ insha so ní kúkúrú máa lè kọ́ ìsọ̀rọ̀ lè kọ́ ìsọ̀rọ̀ wa máa lè la ìlè la ẹ̀sìn islam ni pé gbogbo nǹkan ni tọ́lọ́run ìsìláàmù yìí ṣe pé ní bẹ́ẹ̀ bá fẹ́ ṣe wá sí àbẹ́ bá fẹ́ sin lọ́run nu mọ́sálásí ni ẹ ti ṣe bàbá ti jáde kó nu mọ́sálásí kò kan ọ̀rọ̀ ẹ̀sìn mọ́. eléyìí wáyé bẹ́ẹ̀ láwọn apá kan nínú tàn ìpè bàbá ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn o ilé ìjọsìn nìkan ni ẹ ti sọ àmọ́ bá di pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ ayé bò láti sọ̀rọ̀ ayé bò láti sọ̀rọ̀ kínní ẹ má gbé yín wọ ẹ má gbé wọ mọ́sálásí àbí ẹ má ké sáwọn àfa sí i but islam ò rí bẹ́ẹ̀. ká bẹ̀rẹ̀ látòrí kí là ń pè ní sàkọ́fà kí là ń pè ní ṣàbọ́ra kí là ń pè ní ọ̀làjú. الثقافة هي مجموعة المعارف والعقائد والقيم والأخلاق والعادات والتقاليد gbogbo nǹkan yìí ní ń jẹ́ sàkọ́fà nke o jẹ́ ká mọ̀ pé ní àwọn ìran kan bàbá wo àwọn ìran àwọn èèyàn kan bì kan pé wọn fi àwọn ọ̀nà kan yàtọ̀ sáwọn ìran míì àwa máa sọ pé ní à ah, ntí eléyìí irú wà tó wù yìí o sàkọ́fà rẹ̀ ni irú ìrìn tó rìn yìí o àbọ̀ra rẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀. irú aṣọ tó wọ̀ yìí o ọ̀làjú rẹ̀ lónìí lónìí kọ́ wọ̀ bẹ́ẹ̀. ó lè jẹ́ núwà láàfin máa mọ̀ pé ní sàkọ́fà tàwọn eléyìí lórí báyìí ọ̀làjú tàwọn eléyìí lórí báyìí ọ̀làjú tàwọn eléyìí yàtọ̀. kódò ó lè jẹ́ mínà làkọ́ ìdí ó lè jẹ́ téèyàn dì sọ́kàn téèyàn lóun fi ń sin lọ́hùn àmọ́ tara ẹ̀ mọ̀ pé a sàkọ́fà tàwọn kan lélẹ́yìí sàkọ́fà àti tàwọn kan ní eléyìí. bọ̀tí tí mo rò pé ní ó yẹ ká sọ because tá a bá ní ká discuss sàkọ́fà bí àbọ̀ra bí sífàtì nàámà ọjọ́ lọ púpọ̀ bọ̀tá bá ní gẹ́gẹ́ bí tàrífù uh, definition tí mo fún yín tí mo fún wa nísìnyí ẹ̀rí pàtì gbọ́ pé ní àti ní táwọn pè ní sàkọ́fà ọ̀làjú ni pé ní tí àáfàá yìí bá wùwà lọ́nà kan tọ́yàtọ̀ sí ìdí àfa àtọ́jòkó tí wọ́n yìí hùwà ó ṣeé ṣe kó ṣe pé ní sàkọ́fà tá a fa wà expose sí lọ́yàtọ̀ sí ìdí àfa ni lójú wọn hùwà tọ́yàtọ̀. àbọ̀rọ̀ làáfà sọ lápèjúwe nísìnyí ẹ jẹ́ fún wa lápèjúwe tó súnmọ́ ká má lọ jìnnà téèyàn bá bí ọmọ nísìnyí tó bí ọmọ nírú èkó tọmọ yẹn dàgbà sí kò títí títí tí ó fi tọmọ ọkùnrin ẹni tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ tẹ wá bí sírù lọrin àbí ká tún wo bòmíì tí ó tún jẹ́ tó tún jìnà díẹ̀ um, bóyá bí àwọn ìgbèríko tó wà létí Ìlọrin lápèjúwe wọ́n bí ọmọ yìí síbẹ̀ ibẹ̀ lòun náà dàgbà sí wọ́n wá jọ jẹ́ wọ́n jọ jẹ́ ìrọ̀ kan náà ẹ̀fẹ́tì pé ìyàtọ̀ wà nù ìròrí wọn àbí kò ní sí ìyàtọ̀ wà nù wọṣọ wọn àbí kò ní sí ìyàtọ̀ wà nù kọ́dà bí wọ́n bá ń sọ Yorùbá kan náà ìyàtọ̀ wà nù bí wọ́n ṣe ń sọ àbí kò ní sí ní ti ń jẹ́ sàkọ́fà nìyẹn sàkọ́fà ọmọ tá a bí lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ yàtọ̀ sí sàkọ́fà ọmọ tí wọ́n bí ní gbèríko. likewise sàkọ́fà ìsìláàmù náà wá ní sàkọ́fà bí tá à ń lọ nìyẹn. asàkọ́fà tó ìsìlámìyà àwọn ìṣàbọ̀rọ̀ ìsìlámìyà ìsìláàmù náà lọ́làjú ọ̀làjú islam ó gbọ́dọ̀ yàtọ̀ sọ́làjú kínní ọ̀làjú àwọn ẹ̀sìn míì tí è ṣe ti islam. sàkọ̀fà àtìtọ́ wa kúnlé ayé lónìí nísìnyí bá a ṣe rí àsàkọ́fà islamiyya a rí àsàkọ́fà tó lè àbí àsàkọ́fà tó nasrọ̀níyà ọ̀làjú ti islam bó ni islam kọ́ wa pé bàbá fẹ́ lajú ọ̀nà wo ni káwọ̀ ọ̀làjú lọ sàkọ́fà ti islam ni. nídàkejì àwọn ẹlẹ́sìn kejì náà láwọn christian lápèjúwe ó ní sàkọ́fà tiwọn náà pé báwọn náà bá fẹ́ láwọn lajú o ọ̀nà báyìí ni kí làwọn náà ọmọ ìgbàlá jùlọ gẹ́gẹ́ example tí mo fún yín pẹ̀lú ọmọ èkó àti ọmọ ìlọrin lápèjúwe but min sunnati lahi kawniya nínú ntó ti wá wà nù ntí ò lè má ṣẹlẹ̀ torúpọ́lọ́ ní òun láwọn sunan bóun ṣe tó ètò ètò ilé ayé àwọn nǹkan mi ọmọ ṣẹlẹ̀ yọ ọmọ ìjà wa lójú pé ní akílódé ah, tẹ́lẹ̀ yìí ń ṣẹlẹ̀ tí ó sì tẹ́ ọlọ́run lọ́rùn ọlọ́run nínú súnà kàwọ́níyàwó ni. kí ni àwọn nǹkan mi ọmọ ṣẹlẹ̀ sẹ́ mimma la yuhibbuhu Allahu wala yardahu torí kékeré ṣe pọ́lọ̀ ń fẹ́ lágbèjúwe nísìnyí kéèyàn máa jẹ́ kèfèrí kọ́mọ̀sí lọ́hùn sówú ọlọ́hun ni kò dùn mọ́ lọ́hùn pọ̀tọ́ lọ́hùn fẹ́ ìyàtọ̀ ń bẹ nu méjèèjì. sha'ahu Allahu walakinahu la yuhibbu wa huna yufarraqu bayna al-mahabbati wal-mashi'a. torí pé ní nǹkan kan ò lè máa bẹ́ẹ̀ àyàfi kọ́ jẹ́ pé kí ni bí mà ṣí àtìláhi ta'ala àfi pẹ̀lú òfin pẹ̀lú àṣẹrí ìgbà mẹ́ta bá ń tú àwọn àlùfáàdù lárúbáwá sí yorùbá ní ma create confusion ẹ̀rí pé ń gbà mọ́ fún ẹ̀rínísì mọ́lá pé pẹ̀lú ìfẹ́ ọlọ́run ó sì wrong torúpọ́ ọlọ́run ọ̀fẹ́ pẹ̀lú wíwù ìyọ̀ǹda ọlọ́run ẹ ṣeun pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run but generally tá a bá tu ìfẹ́ ọlọ́run là á máa ń tu sí but ọ̀rọ̀ ni torí pé ní màṣí ọlọ́run ayi ayi màṣí àtúhù alkauniya àwọn tó pé ní ó ní nǹkan kan tó torí ẹ̀ dá wọn kò necessary kò pé ní ó wu ọlọ́run bẹ́ẹ̀ àmọ́ nítorí hekima kan torí pé lápèjúwe nísìnyí ọlọ́run ní òun dáná òun sì dá àlùjánnà. anabuwa muhammad sallallahu alaihi wa sallam káyà lọ bẹ̀yẹn díẹ̀ wọ́n wà lójú ogúnjọ́ kan anabi wa wo arábìnrin kan nú àwọn tí wọ́n kó lẹ́rú lójú ogun wọ́n kó ọmọ wọ́n kó ìyá nínú ìnira tárábìnrin yìí wà tó ẹrú lòun náà okun ọkọ yẹn lẹrú lójú ogun tẹ máa ń ti ń jẹ ẹmọ tó máa bẹ́ẹ̀ kéèyàn ti jọ ọmọ lọ àbí tẹ́lẹ̀ dògidì kọ dẹrú. síbẹ̀síbẹ̀ náà obìnrin yìí ṣáà ń wá opportunity tí ó rí tí ó fi dé ibi tí wọ́n pín àwọn ọmọ kéékèèké sí ọmọ tiẹ̀ tí ó fún lọ́mú ọtí ẹ̀ kọ́kọ́ gbà pé ara tiẹ̀ náà Muhammad sallallahu alaihi wa sallam wá pe sọ̀hábẹ́ tí wọ́n súnmọ́ ànábì ń gbà ń pé ẹ fura sóbìnrin yẹn o àwọn náà wá ń wo obìnrin yẹn lóòótọ́ gbogbo mi ṣe ń ṣe wàhálà mi ṣe ń dààmú torí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́dà bẹ́ẹ̀ tiẹ̀ pa òun ẹ rí i pé àwọn ìyá wa náà máa wí bẹ́ẹ̀ ńgbà mí pé kọ́dà gbogbo tí ọba ṣe àwọn ẹ ṣáájà wọn ó tọ́jú ọmọ yìí náà. anábì sọlọ wá gbé àwọn sọ̀hábẹ́ تقذف ابنها في النار obìnrin yìí tẹ́ rí ti ń dààmú yìí ǹjọ́ wá ṣe é ṣe kí obìnrin yìí ó dáná kalẹ̀ kó máa jo hihihi kó wá ju ọmọ yìí sínú náà ẹ ah, àwọn ní kò pọ́sibú ẹni tí o gbé ní ẹnu kọ́kàn rí ọmọ fún lọ́yà lásán lọ́ dààmú sí i anabi wa sọlọ sọlọ wa ni ẹ wá lọ ọmọ o lallahu arhamu bi khalqihi min hazihi wọn ni ẹ wá lọ mọ̀ pé ọlọ́run fẹ́ràn ọlọ́run sì láàánú àwọn ẹ̀dá rẹ̀ ju bí obìnrin yìí ṣe fẹ́ràn ọmọ rẹ̀ yẹn lọ kìyàsù nìyẹn pé ńgbà tóbìnrin yìí bí fẹ́ tiẹ̀ ṣe mọ sọmọ rẹ̀ yẹn tí ò lè jù síná tí ẹ wá rò kó lè dùn mọ́ lọ́run kọ́ lòun ọ̀fọ̀ wá rẹ̀ ẹ̀dá ẹ̀dá èèyàn kó tún wá dáná kalẹ̀ pé ìwọ ẹ̀dá tí mo dá iná yìí sì tún wá jù ọ sínú iná àti pé ní kì í ṣe fún wu ọlọ́run ọba náà káwọn kan wọ̀ náà àmọ́ ní náà máa bẹ láti ṣe kíni láti ṣe tahqiqul adala ṣèní ńgbà tó bá wá ṣe pàtẹ ní òsín lọ́wọ́n àtẹni tí òsín lọ́wọ́n bábá wá dàlùkì àmọ̀dé gbogbo wá wà lìjánná bó lọ́lọ́wọ́n ó ṣe máa wá jọ́bọ ní dídí tó péré nítorí kí náà máa bẹ nìyẹn ní kúkúrú ni pé nípa ọ̀rọ̀ sàkọ́fà tá à ń sọ bọ̀ ni pé àwọn oríṣiríṣi nǹkan ni wọ́n máa wà ni mo fi ní sàkọ́fà gàrúbíyà náà bẹ afẹ́ akọ ìsìláàmù ọmọ ẹbẹ ẹ̀sìn míì náà tí ì ṣe ìsìláàmù nínú tọ́lọ́hún ti gbèrò bẹ́ẹ̀ pé kọ́ máa bẹ òun náà máa bẹ bọ́fẹ́ bóyá pé ní ọlọ́run ò ṣe kí ni ọlọ́run ò fẹ́ràn rẹ̀. bọ̀tí nínú súnà kàwọ́níyà wa ni pé ní gbogbo sàkọ́fà láyé gbogbo àbọ́rà láyé yóò máa try láti impose ara rẹ̀ lórí gbogbo èèyàn ni gbogbo ẹni tó bá lọ́làjú kan sẹ́ àtọ́sọ́ jáde àti kò sọ́ jáde ntí ọmọ wù ni pé ní gbogbo èèyàn kó ṣe pọ́ lọ́làjú tòun yìí ni ni wọ́n máa lò bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kí n padà sí ẹ̀gzámpù àwọn ará èkó tí mo wí lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lẹ́yìn tí ọmọ èkó nísìnyí gbà báwo lẹ ṣe ń báwo lẹ ṣe ń báwo lẹ ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ gbọ́ ipò nǹkan ni ọ̀gbọ́ yorùbá dáadáa bọ̀tí yóò wù kó ṣe pé ní mẹ́tọ̀dù tóun fi ń sọ tòun òun ní kí gbogbo yín náà máa lò súnà ọlọ́run ni gbogbo èèyàn pátápátá tó bá lọ́làjú kan àbọ̀rà kan àbí sàkọ́fà kan yóò wù kó ṣe pé lóun ló ṣe kí ni òun ló borí gbogbo sàkọ́fàtì àti àbọ̀ràtì tó kù káwọn yòókù ọmọ wa wò ń kọ́ṣe kó ìpèjì ẹni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni sàkọ́fà ìsìlámíyà náà rí bẹ́ẹ̀ ni àbọ̀rà ìsìlámíyà náà rí àwọn tó ní ọ̀làjú mi iná ọmọ gbìyànjú láti pé láwọn gba ọ̀làjú tọwọ́ ẹ̀yin mùsùlùmí ọwọ́ àwa mùsùlùmí kúò kí wọ́n gbé ọ̀làjú tiwọn lé wa lọ́wọ́ bọ̀táwa náà bá máa ń tà ń ṣe àwa náà dúró lórí pé ní ara ọ̀làjú tiwa náà nì bẹ́ẹ̀ bá lè gba ọ̀làjú tiwa yìí ẹ̀ sì tún ní gbà kó lọ́wọ́ wa. sìrá òye ọmọ lọ títí bẹ́ẹ̀ ni inú súnà ọlọ́run. òun ni ọ̀kan nù àwọn ọ̀jọ̀gbọ́n kì í ṣe mùsùlùmí jíù ni yahudi ni wọ́n ń pè ní samuel huntington ó ṣèwé kan ó pè ní siraacu alḥadorat siraacu alḥadorat conflict of civilization pé ìjà táwọn àbọ̀ra mọ́ bára wọn jà ìjà tí kìíní táwọn ọ̀làjú tí wọ́n máa ń bára wọn jà bọ́tí kí ló ibo lòun ń lọ gan torí pé ní àbọ̀ ẹ̀rí pé mo sọ pé nínú súnà ọlọ́run ni pé ẹ̀rí pé ń ti ń sọ̀rọ̀ yòówù náà lẹ́yìn àbọ̀ra tiẹ̀ nítorí wọn fẹ́ lọ ni pé ní gbogbo ayé nísìnyí ó yẹ kí a sọ̀rẹ́ndà fún hadora garbiya ni ìgbà wo lọ sọ̀rọ̀ yìí ẹ̀rí pé wọ́n ń pè kí nípa ní alḥarbu albarida alḥarbu albarida ok bóyá cold war ẹ ṣeun cold war a lè fi come across the expression báwọn alḥarbu albarida làwọn ń pè lárúbáwá but cold war náà wọ́n ń pè lóyìnbó ìtumọ̀ alḥarbul bárida ni lẹ́yìn tí wọ́n ja ogun second world war alḥarbul alamiya saniya táwọn kan borí táwọn kan tí wọ́n fìdí rẹ̀ mi ẹgbẹ́ láti gbà yẹn dùn ní àwọn tó borí ní harbul alamiya saniya yẹn àwọn náà wọ́n ń rúlu ayédìsìn ni wọ́n ń jọ̀gá ní lọ́nà tọ̀nà ayédìsìn but ńgbà tó yá lẹ́yìn tí wọ́n papọ̀ bá ọ̀tá wọn ti ń jẹ́ Germany àtàwọn tó pẹ̀lú ẹ̀ ńgbà yẹn tí wọ́n wí ní wọn tán àwọn náà wá ní èdè àìyedè láàrin ara wọn wọn ò wá jàjà pé ọyàwó náà lọ gbé ban tiẹ̀ kémi náà gbé ìbọn tèmi lọ gbé táǹkì tiẹ̀ kémi náà gbé ìyẹn ni wọ́n fi ń pè ní kíni alḥarbu albarida àbí alḥarbu bilwakalat alḥarbu bilwakalat ọ̀n ṣẹlẹ̀ tí tí kọ́dà tí ọ̀pẹ́ sásìkò sìn òun lẹ́gbọ́ pé ní ìlú kan ẹ̀yin ọ̀kan ní máa ń tọ́ dájà alẹ̀ láàrin ìlú kan sí kejì ṣẹ́dígẹ́sì bọ̀tẹ́ ẹ bá wádìí ẹ̀ dáadáa rí i pé nínú àwọn méjèèjì yìí tí wọ́n ń bára wọn jà alharbul bárida yìí ọ̀kan ń bẹ lẹ́yìn eléyìí èkejì sì wà lẹ́yìn eléyìí àwọn ni wọ́n máa wá rúná sí i pé lọ́ọ́ bá a pé ó ti sọ báyìí kámẹ́ lọ́bẹ̀ yẹn ibi tí mò ń lọ ni pé ọ̀rọ̀ Samuel Asington ni mo fẹ́ analyse lẹ́yìn ìgbà tí ní precisely ní bíi nineteen eighty four parapara nineteen eighty four náà ni làwọn kan náà méjèèjì tí wọ́n bára wọn jà àwọn náà là ń pè ní Soviet Union jọ̀hún nígbà tí USSR wà àti United States of America àwọn ni wọ́n ń ja Cold War láàrin ara wọn alharbul barida wọ́n ní eh, international treaty organizations méjì tí wọ́n ń kojú ara wọn wọ́n ń pè kan ní Warsaw wọ́n ń pè kan ní kíni Atlantic NATO NATO sì wà dèsí níbọ̀ tí wọ́n ti wó èkejì nígbà tó wá di pé ní Soviet Union ṣubú ìgbà yẹn ni wọ́n ní ó signify pé alharbul barida ti ṣe kíni ó ti tán because láti ìgbà yẹn ló ti di pé ní kò sí alágbára míì super power míì tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ amẹ́ríkà dépò tí ọmọ wa wà bíi gbogbo ayé ṣe ń rí tẹ́lẹ̀ ẹ̀rí gba sọ pé gbà tí roman empire wà persian empire wà ńgbà usa náà wà ńgbà ussr wà ńgbà tí ọ̀wá sí yẹn mọ́ wọn ni intahat alharbu albarida intahat alharbu albarida òun wá fàtàrà rẹ̀ pé ní ntọ́wákù ni pé ní gbogbo ẹ̀yin hadarati tó kù bima fiha al-hadara al-islamiyya gbogbo ẹ̀yin ọ̀làjú gbogbo ẹ̀yin sàkọ́fà tó kù àfi kẹ́ ẹ gba kíni kẹ́ ẹ gba hadara al-ghaliba borí bẹ́ẹ̀ bá fẹ́ wéwu ẹ̀wù rẹ̀ ni ẹ máa wọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ẹ máa sọ bẹ́ẹ̀ bá fẹ́ ronú ìrònú rẹ̀ ní kẹmẹ́rò kọ́dà wọ́n bá a débi pé bẹ́ẹ̀ bá fẹ́ sin lọ́hùn àwa láàsọ fún yín pé ìró ẹ̀sìn tẹ́sìn ni. gírímọ́ńkà yẹn bá wọn débi pé ní kọ́dà wọ́n fẹ́ lè máa sọ fún mùsùlùmí islam lọ́kàn wa bọ́tí èsì islam nìkan ni wọ́n gbógun ti o wọ́n fẹ́ lè máa sọ fún wa pé ní ntẹ́ máa wí láwọn mọ́sálásí yín nìyí bẹ́ẹ̀ bá ṣe wá àti láwọn ìlú mi nísìnyí bọ́bá ti ń jáde kó lẹ́nu ọ̀nà mọ́sálásí ni àwọn ọlọ́pàá ó sì ti dúró dè ọlọ́run níjó burú débẹ̀ ń lu wa ń bì wọ́n ti ń ṣẹlẹ̀ láyé lónìí pé irun tó wí òun tó wílẹ̀ kan mọ́sálásí òun kò bá kí ni ò ní kò bá mu wọ́n ò ní pé kò bá ìsìláàmù mu o wọ́n ò ní kò bá kí mu the new world order the new world order an-nizam al-alami al-jadid pé ayé ti ayé ti yí padà àwọn ní an-nizam kínní al-alami al-jadid an-nizam al-alami al-jadid yìí náà wọ́n tún ń pè wọ́n ń dà pé ní kínní globalization.